kò sí nǹkan tó burú mbẹ ipe kéèyàn gbowó lórí kéèyàn ṣe rúkẹ́yà fún èèyàn kò sí tó burú mbẹ ṣùgbọ́n yìí tó burú òun ni kéèyàn sọ ọ́ di iṣẹ́ kéèyàn wá ní ṣọ́ọ̀bù wo tí ó ti mọ̀ ṣe rúkẹ́yà fáwọn èèyàn kò sí sábẹ́ kankan tó ṣí ṣọ́ọ̀bù rúkẹ́yà kalẹ̀ so bídíà òun ni ká ṣí ṣọ́ọ̀bù rúkẹ́yà kalẹ̀ ṣùgbọ́n a lè gbowó tá a bá ṣe rúkẹ́yà fún èèyàn méjèèjì they are two different things mo ṣe rúkìá fún yàn mo gbowó ó wà permissible mo ṣí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ eléyìí ni ó takò sunna anabi sallallahu alaihi wa sallam bídíà òun ni kò ṣe pé èèyàn ṣí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ so kò jọra wọn nam alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah wa baad ìbéèrè ni wípé ìmọ̀ ṣe rúkìá fún ẹni tí àlùjànnú rọ́lù ṣé nǹkan tó wà recommended ni dẹ̀yìn ṣéyàn náà lè lọ kọ ipe òun fẹ́ máa fi ṣiṣẹ́ láti lè máa ṣe rúkìá fún yẹn àkọ́kọ́ ká ṣe rukia ètò ń bẹ nínú islam ni anabi sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sahaba rẹ̀ ridwanullahi alayhim iridu alayya ruqakum ẹ jẹ́ n wo rukia tẹ́ ń ṣe la ba'sa bir ruqa ma lam shirka kò sí nǹkan tó burú rukia lópin ìgbà tí kò ti kí ń ṣe ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n so kí ló ń pè ní rukia rukia ni noon mina dua ìran kan nínú àdúrà ni òun ni rukia ìran kan nínú àdúrà òun ni rukia so tó fẹ́ jọ ẹni tí àwọn Yorùbá ń pè ní bí ọ̀fọ̀ ṣùgbọ́n torí pé táwọn Yorùbá ní àwọn nǹkan ẹbọ yóò wà ń bẹ́ẹ̀ àwọn lárúbáwá náà máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó ṣe pé àwọn náà pọ̀fọ̀ sí nǹkan bóyá ejò sànyàn kan jẹ nísìn àbá kékeré ni àbí kinní kan so ti ní àwọn gbólóhùn tí wọ́n sọ láti lè gba owó kinní yẹn kúrò bóyá yẹn kan nísìn àlùjọ̀nù rọ̀lù àbóṣàárẹ̀ àbí nǹkan kan ó ti láwọn ohun kan tí wọ́n pè láti lè fi lé nǹkan yẹn dànù àwọn lárúbáwá máa ṣe so tó jọmọ́ nǹkan tá àbí ègèdè àbí kí náà ń pè lọ́dọ̀ wa yorùbá sọ muhammad sallallahu alayhi wa sallam wa sọ fún àwọn sàhábà ńgbà tí wọ́n béè lọ́wọ́ rẹ̀ nípa rúkìá yìí so ó ní ìrìdù aláya rúkọ́kùn ẹ jẹ́ kí n wo rúkìá tẹ́ ń ṣe ó ní lábàṣà bí rúkọ́ kò sí tó burú bí rúkìá màálàm tẹ́kùn ṣírkà tí ó bá ti kí n ṣe ṣírkà so ó túmọ̀ sí pé ẹni tó fẹ́ ṣe rúkìá ó gbọ́dọ̀ wò ó ṣé ṣírkù ń wà bí nǹkan yìí àbí kò sí ṣírkù ń bẹ bákan náà ó bọ̀rọ̀ wo sáwọn nǹkan bíi bídíà àbí nǹkan bíi ẹ̀ṣẹ̀ ó wà ń bẹ tó bá yẹ pé nǹkan bíi bídíà àbí nǹkan bíi ẹ̀ṣẹ̀ wà ń bẹ then agbọ̀rọ̀ jìnnà sí gbogbo irú àwọn nǹkan yẹn sọ̀rọ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àbí ká sọ pé gbogbo ọ̀fọ̀ tán máa ń panlẹ̀ Yorùbá nìyí ẹ rí i pé bẹ́ẹ̀ rí ṣírkù ń bẹ ẹ rí nǹkan ẹ̀ṣẹ̀ ń bẹ ẹ rí nǹkan bídíà ń bẹ ní tá ọ̀fọ̀ ilẹ̀ yorùbá nù ṣùgbọ́n pé pé kò sí nǹkan tó jẹ́ bíi ṣírkù àbí bídíà àbí máṣíà tí ò bá sí mbẹ kò sí nǹkan tó burú mbẹ gẹ́gẹ́ bí ti anabi sallallahu alaihi wasallam tó sọ anabi sallallahu alaihi wasallam wa rẹkọmẹ́ndì fún àwọn sahaba radwanu la'alayhim ipe ká máa ṣe rúkìá pẹ̀lú àwọn aya alukur'an mi àbí àwọn gbólóhùn mi ká máa fi ṣe rúkìá lára rẹ̀ ní ká máa fi ayatul kursi àbí ká máa fi almuawudatan kúlẹ̀ àwùdù méjèèjì ká máa fi ṣe rúkìá anábì gangan fúnra ẹ̀ máa fi ṣe rúkìá fúnra ẹ̀ ni bákan náà suratul fatiha anabi sallallahu alaihi wa sallam ó rẹkọmẹ́ndì pé káwọn yẹn máa fi ṣe rúkìá so ló fi jẹ́ pé ní ọjọ́ kan tí àwọn sàábé ń lọ wọ́n wá kan wọ́n béèrè fún assistance nípa káwọn èèyàn wẹ́kọ̀mù àwọn kan fún àwọn lóúnjẹ àwọn ẹ̀wà takúpa àwọn òní fún wọn wọn àti ìrìn jìnnà ni wọ́n gbọ́ pé wọ́n gbọ́ ariwo ariwo tí wọ́n gbọ́ sókílódé wọ́n ní bí àbí àkekè àbí ejò ó san àbóta ẹni tó jẹ́ bí baálé àdúgbò yẹn so Abu Sa'id Khudri radiyallahu anhu ọlọ́run ṣe rúkíà pẹ̀lú suratul fatiha àwọn ṣe rúkíà pẹ̀lú suratul fatiha fún ó ní ka annama nushito min iqal ẹ̀rù bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n tú tí wọ́n dé lókun tó ṣe pé wọ́n wá tú okùn lára ẹ̀ báre ó ṣe rí bẹ́ẹ̀ ni arákùnrin yẹn ṣe rí dàtí sẹni tó ṣe pé ń jẹ oró ejò àbá kékeré tó ṣe pé ta ẹsẹ̀kẹsẹ̀ lára ẹ̀ yá ṣùgbọ́n kó tó di pé wọ́n ṣe kinní yẹn àwọn náà pa àwọn náà máa ṣe fún wọn àní fún àní ṣe rúkìá mo mọ rúkìá ṣùgbọ́n àní ṣe fún yín àbẹ̀tẹ̀ bá fún wa lágbo ẹran so wọ́n gba agbo ẹran wọ́n gba lọ́wọ́ wọn so lẹ́yìn ìgbà yẹn náà ṣe wá ṣe náà ṣe rúkìá yẹn ni that is wọ́n stipulate kinní yẹn wọ́n gbà ṣùgbọ́n gbà tí àwọn náà dé gbòòrò Mọ̀dínà wọ́n wò pé agbo ẹran táwọn gbà ṣé òun ṣe pé àwọn ti lọ kó sínú kínní wọn wá bèèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam ipe báyìí báyìí báyìí báyìí ni o anabi sallallahu alaihi wasallam ní àkọ́kọ́ kí lè fi ṣe rúkìá fún wọn ní suratul fatiha anabi ni wa ma alamaka wa man alamaka anna anna anna rúkìá bóòlù ṣe mọ̀ pé rúkìá ni so anabi sọ yẹn sallallahu ipò wà máa alamaka àná ruqya lẹ́yìn àníṣọ́ lásán wá ní kan pín ẹran yẹn kan fóun náà ń bẹ̀ láti lè sọ fún wọn pé nǹkan gbà yẹn kò sí nǹkan tó burú ń bẹ̀ wọ́n lò ń wọ́n lu suratul fatiha láti lè fi ṣe ruqya fún olórí ìdílé yẹn àbí àdúgbò yẹn tó ṣe wípé akeke àbí ejò náà eléyìí àwọn míì máa fẹ́ ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí jálàbí kò ń ṣe ẹ̀rí jálàbí ìyàtọ̀ ń bẹ láàrin pé mo fẹ́ ṣe rúkìá fún yàn kí n gbowó àti mo fẹ́ máa ṣe jálàbí àwọn sọ̀hábà ridwanullahi alaihim wọ́n ṣí ọ́fíìsì jálàbí kalẹ̀ so ẹni tí ó fẹ́ lo ìyẹn gẹ́gẹ́ bí ẹ̀rí òun náà ó ṣe mọ́ ṣe ṣe yẹn tó ṣe pé yóò gba yóò ṣe rúkìá fún yàn yóò dẹ̀ béèrè nǹkan lórí pé òun ṣe rúkìá fún ẹni yẹn kò sí nǹkan tó burú ń bẹ̀ ipe kéèyàn gbowó lórí pé yàn ṣe rúkìá fún yàn kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n yìí tó burú òun ni kéèyàn sọ ọ́ di iṣẹ́ kéèyàn wá ní ṣọ́ọ̀bù tí ó ti mọ̀ ṣe rúkìá fáwọn èèyàn kò sí sábẹ́ kankan tó ṣí rúkìá kalẹ̀ so bidia òun ni ká ṣí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ ṣùgbọ́n a lè gbowó tá a bá ṣe rúkìá fún èèyàn méjèèjì they are two different things mo ṣe rúkìá fún yàn mo gbowó ó wà permissible mo ṣí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ eléyìí ni ó takò sunna anabi sallallahu alaihi wa sallam bídíà òun ni kò ṣe pé èèyàn ṣí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ so kò jọra wọn ká máa ti sọ yìí pé èèyàn ṣe ọ́fíìsì jálàbí kalẹ̀ kéèyàn ní òkè rúkìá nìkan ló ń ṣe fún yẹn o ṣọ́ọ̀bù mi lélẹ́yìí ẹ máa bá ń bẹ́ kí n máa ṣe rúkìá fún mi máa mọ gbowó bídíà ni ṣùgbọ́n òkè ó ṣe rúkìá fún yẹn ó wá gbowó kò sí nǹkan tó burú mbẹ́ ẹnu àwọn àfọ àkó lórí yẹn ìtẹnu àwọn àfọ kò lé lórí òun ni pé nam Abu Sa'id Khudri suratul Fatiha ló kà láti lè fi ṣe rúkìá yẹn mike ṣé a lè transfer rẹ̀ sí pé èèyàn ń kọ́ ọmọ ní kuraani kò mọ̀ gbowó eléyẹn nu àwọn àfọkù lórí ẹ̀ mo rò pé ó clear rúkìá ìpèsè a lè lórí rúkìá ẹnu wọn lórí yẹn ṣùgbọ́n mo ń kọ́ ọmọ ní kuraani mo wá ń gbọ́ owó lórí ẹ̀ eléyìí ẹnu àwọn àfókò lórí ìyẹn àwọn míì gbà wípé kò ń ṣe nǹkan tí ó wà pàmísìlù láti máa kọ́mọ ní Al-Qur'anul Karim káwálà ń gbowó lórí rẹ̀ ní so pé nǹkan tó yẹ kéèyàn ṣe ní ọ̀fẹ́ ni pé nǹkan tó yẹ kéèyàn ṣe ní ọ̀fẹ́ ni àwọn míì ní kéèyàn bá gbà tó ṣe pé ó gbowó àsìkò tó lò tí ò gbowó pòǹkọ́mọ ní alukur'an kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so owó tí wọ́n san fún kò ń ṣe owó kùránì tó kọ́mọ but owó pé àsìkò tó fi lẹ̀ láti lè fi ṣe kẹ́ so the same thing náà ló lọ fún à ń kọ́yàn ní ẹ̀kọ́ ẹ̀sìn the same thing náà ló lọ fún pé à ń ṣe ìmáàmù èyí ń gbowó pé mò ń ṣe ìmáàmù ìyẹn lè gbowó pé kí ni àsìkò tí mo fi ilẹ̀ torí pé kákọ́ mọ ní alukur'an àbí kákọ́ ní ìmẹ̀sìn àbí ká kírun fún àwọn èèyàn àwọn nǹkan wọ̀nyí ní tẹ́yàn máa fi wójú rí ọlọ́wọ́n bá ní so ló jẹ́ pé anabi sallallahu alaihi wasallam ó ní man ta'allama ilman mimma yubtagha ẹni tó bá lọ kọ́ ìmọ̀ kan tẹ́yàn máa fi wójú rí ọlọ́wọ́n bá ní لا يتعلمه إلا ليصيب به عرض من الدنيا لم يرح رحية الجنة ìmọ̀ tí ẹ̀mọ́ fi wójú ọlọ́run bá ìhun wá kọ́ ń torí kó lè fi rí ọrọ̀ ayé irú ẹni bẹ́ẹ̀ kò ní gbóòrùn aljanna irú ẹni bẹ́ẹ̀ ò ní gbóòrùn aljanna àwọn ẹ̀rí tí ẹwà pọ̀ nípa títí kùránì anábíà ní alkùránì ẹ̀ka ẹ fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́n bá ẹ fi wójú rẹ ọlọ́wọ́n bá káwọn nǹkan tó dé tó ṣe pé ayé làwọn ó mọ̀ fi wá ń tiwọn ayé òun ni wọ́n mọ̀ fi wá ṣùgbọ́n òkè aṣerúkíà fún yàn ẹnu kò lórí pé a lórí ẹ ẹnu kò lórí pé a lórí torí pé hadith yẹn gángan in tó wá nìyẹn tó wá lórí ẹ nìyẹn èyí tẹnu òkòlé lórí òun ni pókè mò ń kọ́ ọmọ ní alukur'an ṣé mo lè gbowó àbí mi lè gbowó àwọn kan ní rárá èèyàn gbọ́rọ̀ gbowó àwọn kan sọ wípé èèyàn lè gbowó àsìkò àwọn kan tó pẹ́ ní tó ṣe wípé kò ní ni kó gbà torí pé táìmù lòun náà fi ilẹ̀ láti lè fi kọyàn kí òun náà máa jẹ́ ṣùgbọ́n tó pẹ́ ní tó ní ni tóun náà tó tán ní tó bá lòun kọyàn ní alukur'an ní kó máa ṣe ẹni tó fi ń wojú rí ọlọ́wọ́n bá ní ṣùgbọ́n títí rúkìá yẹn ni ẹnu kò lórí pé ó lè gbowó lórí pé ó ṣe rúkìá fún yàn so èèyàn kan gbé èèyàn kan sí pé a bá ń ṣe orúkẹ́ máa gbowó kí n tó ṣe ṣé nìyẹn ṣe nǹkan tó takò ẹ̀sìn kò ṣe tó takò ẹ̀sìn rárá kò sí nǹkan tó burú mbẹ́ ẹ̀ṣọ́ wa lè ṣe kẹ́kàn fi ṣe torí tọlọ́hun tó bá ṣe ṣùgbọ́n tó bá lóun ó gbowó kó n fẹ́ ṣe rúkìá fún kò sí problem ṣùgbọ́n kò gangan fún rẹ̀ wá sí ṣọ́ọ̀bù rúkìá kalẹ̀ eléyìí bídí àyẹn kò sínú ìṣesí àwọn ẹni ìṣíwájú Ke aláǹṣe rúkíá ni so láàfin táwọn afọ́ọ́mọ tako orú nǹkan bẹ́ẹ̀ nàmẹ́ tó wà lóun ṣe tíbù òun ṣe tíbù dàtí táwọn èèyàn tí òun máa ń tọ́jú àwọn èèyàn fún oríṣiríṣi àrùn ó máa wá ń fi rúkíá kún dàtí sì tó bá wà láti pé kó ṣe rúkíá fún ẹni yẹn yóò ṣe rúkíá fún irú yìí nǹkan náà kò sí nǹkan tó burú ń bí yìí hùn tí ó bá jẹ́ pé rúkìá yẹn gangan ni tí ó ń chájì àwọn èèyàn fún tí ó di di ṣíṣọ́ọ̀bù nítorí ẹ̀ tó pé torí àwọn nǹkan míì tó ń ṣe ní ìtọ́jú fún àwọn èèyàn bóyá oògùn kòkòrò ni oògùn ibà ni oògùn kìíní kankan kàmọ́ra àwọn nǹkan yìí ló ń tọ́jú àwọn èèyàn lórí ni so but bí àǹkankan wá wà rántí pé kó ṣe rúkìá fẹ́ ni ó wá fi rúkìá kún so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so kó má ṣáàjì wọn fún rúkìá yẹn torí pé ó lè di nǹkan tí a sọ pé ó ṣí ṣọ́ọ̀bù rúkìá nítorí ẹ̀ ni torí pé báwọn nǹkan yóò máa takarara yóò máa wá often and often so àwọn nǹkan tí ó ṣáàjì wọn fún ni àwọn nǹkan tó ṣe wípé ó ní ṣe pẹ̀lú ìwòsàn tó ń ṣe fún wọn yàtọ̀ sí pàǹṣe orúkẹ́yà so kò jẹ́ bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ ní ṣókí Allahu a'lam nam hadithi yìí pé àwọn tí ó wọ aljanna láì ṣe ìṣirò iṣẹ́ riwaya kan wá tó sọ pé láyé rukun wọn ìṣe orúkẹ́yà riwaya yẹn wò lálàáfíà riwaya shazani èyí tó correct òun ni láyé sterkun wọn kí lọ ń báwọn èèyàn pé kan ṣe orúkẹ́yà fáwọn wọn kì í lọ ń bá àwọn èèyàn pé kí wọ́n ṣe rúkìá fún wọn táwọn èèyàn bá ṣe rúkìá fún wọn bá láìfi ìyẹn kọ́ ni hadith yẹn ń sọ ṣùgbọ́n ìsìn kí wọ́n bá wa kó kí ẹ ṣe rúkìá fún wa ẹ ṣe rúkìá fún mi ẹ ṣe rúkìá fún mi so àwọn èèyàn ni hadith yẹn ń sọ so ló jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ gbìyànjú láti kọ́ bí ó ṣe máa ṣe rúkìá fún rẹ̀ so gbogbo àwọn mu'awwidhatu nǹkan kan mọ́ra wọn tí yẹn ń ka yẹn náà ní ara ìmọ̀ ṣe rúkìá fún rẹ̀ yẹn ni anabi sallallahu alaihi wasallam ó máa ń ṣe rúkìá fún ara rẹ̀ a máa ṣe rúkìá fún ata ìgbà tí ara rẹ̀ ò yá ó ń gbìyànjú kó tó di pé ìyá wa Aisha radallahu anha a máa ṣe sí ọwọ́ rẹ̀ tí ó wàá fi ọwọ́ rẹ̀ ní tí ó fi pa ara rẹ̀ sèyàn gbọ́dọ̀ gbìyànjú pé yóò máa ṣe rúkìá fún ara rẹ̀ sókè yẹn máa sọ fún yẹn pé ẹ ṣe rúkìá fún mi kò ń ṣe haramu ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó dáa tó anabiwa muhammad sallallahu alaihi wasallam hadithi kan ó ní minister kọ́ faqad bari amina tawakkul ẹni tó bá lọ ń bá àwọn èèyàn pé ká ṣe rúkìá fún un bí ìgbà tó ṣe pé kò ní ìgbára lọ́lọ́run so àwa gẹ́gẹ́ fúnra wa gbọ́dọ̀ gbìyànjú àti máa ṣe rúkìá fún ara wa ṣùgbọ́n kéèyàn wá ló ń ṣí ṣọ́ọ̀bù rúkìá eléyìí tí ó dá dẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ń ṣe rúkìá lónìí ẹlòmíì ti ti àwọn nǹkan kí nǹkan bọnú ẹ ẹlòmíì ó ní òun ń kọ́nsọ́ọ̀tì àwọn àlùjẹ̀nu ẹlòmíì ó báwọn àlùjẹ̀nu sọ̀rọ̀ débi káwọn àlùjẹ̀nu ó tún máa rẹkọmẹ́ndì àwọn nǹkan tí ó lò lóògùn fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo eléyìí bídíà ni kamala ń báwọn àlùjẹ̀nu sọ̀rọ̀ pẹ́ láti béèrè ìbéèrè lọ́wọ́ àlùjẹ̀nu máa parọ́ àlùjẹ̀nu ó parọ́ kíní eh, kan ló ń ṣe kíní kan wọn so gbogbo àwọn wọ̀nyí tí ó léwu ni. The Guidance Facebook page. Follow, like, and share.